pàtẹ ọjà pàtẹ ọjà pàtẹ ọjà pàtẹ ọjà means goods display pàtẹ ọjà means goods display. Ta ló pàtẹ ọjà rẹ̀ síbí? Ta ló pàtẹ ọjà rẹ̀ síbí?